ṣé o mọ nǹkan Emeka ó wù mí láti bẹ̀rẹ̀ sí ní gbá bọ́ọ̀lù pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù. àtèmi náà ìsìn làwọn èèyàn yóò mọ̀ wípé agbábọ́ọ̀lù tó tayọ ju ẹgbẹ́ ẹ lọ ni mí. tí omidan Zainab bá bẹ̀rẹ̀ pé ẹgbẹ́ ò la fẹ́ darapọ̀ mọ́ èmi ni yóò kọ́kọ́ korúkọ mi sílẹ̀ b i n o. èmi náà ó darapọ̀ mọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù èmi ni agbábọ́ọ̀lù tó mọ̀ gbá jùlọ. <laughs> bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá kì í ṣe fún àwọn ọmọdé obìnrin. kí ni ìtumọ̀ pé bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá kì í ṣe fọ́mọdé obìnrin èmi mọ̀ ọ́ obìnrin sì ni mí.